ngawe aina gweta ko ah sasa nyani nasa hizi kona mwezi dane hizo ina ini bwa dane ene hizo oti oli lati nasa hizi kona mwezi di mu ta ran ta san nasa hizi ile ni ando sana onale ko lan kenya ngo ni nehu da kuna sasa ni ule ile ndo kwa bidu mwezi hizo ene ba dai onoro noro mujahid ba o <laughs> ya mujonoro be ya onen bẹ́ẹ̀ ká ókè ìjẹ́ nàbẹ́ rí ìhìn rèé sí abẹ́ àwọ̀ èyí ẹ̀yán bí omi àgbà iye kọ ẹni lẹ́mọ̀ bí ẹ̀mọ́ ìní dá ẹ̀rẹ́ mẹ́rin wọn. àbí òní àkàrí ọ̀rì káyé yìí àyẹ̀ àmì ìdòdìdò àmì lẹ́kítọ̀ dọ́ka àyẹ̀ nana gẹ́gẹ́ rẹ̀ à. dem ha kata nire siriko nire izalam okidi izalanya baduanu mm okidi sirikata enanya ha kata ime ni madua hudo zona na utai e ona izalam badua komuni na wesu igumi ni mitu we kigumi obi fada ona wadi nore madua ka ondutu ni mitu ọkịda onye na emedu onon anyị leche ese ni ẹyẹ nkàbọ ẹyẹ ka eyi ẹka eyi ahlu sunna wọ jama ẹyẹ bàtọ ntomori ẹyẹ arẹbi náà ọyẹ katọ ẹyẹ kẹyìn sọsọ ní asọ asọ ọbẹrẹ mọ ntomori ntomori ọsọ ẹyẹ kazọ náà ọdọka kọmi ibùn muhammadu rasulillah bẹjọ ẹ muhammadu rasulillah ẹkì ẹ dùpọ ọjọ onye ẹka eyi tọ ni umu na ya zai haya ta an kun tun ne zai ta wani asa sa to mu na ya zai ne ta ni kije mu za na ta dare ko ne har ya mani badiya yan Maduwa ya wannan ake eri ne ba zai haya ta mu na ya zai haya ta jeri sunna dan ẹ̀rọ náà ti jẹ́ ni wọn ẹ̀rọ náà ti jẹ́ ni wọn ẹ̀rọ náà ti jẹ́ ni wọn.

ijana kana bi sunna muna wa zai ne tafi sunna ijana kana tirika muna wa zai ne tafi tirika ehin biye le dele na'am ah omorita ah yo na ma ni da na ngoni le ba do ko hele ehe me ya akunya mu dawo bo akunya mu dawo kole ko ha ha ndị akwụnye ume a eh, ume ozi ọzọ ha dị ndị a ko I'm telling you wà á kópa jẹ́ tóbi dé lọ́pọ̀lọ́ ló gbọ́dọ̀ ọ̀ á ní fẹ́ máa ní sá sílẹ̀ lókun ha kó lè la kọ oyibo akwa oyibo gbanwe dị na cheka abụọ oyibo ndị a nkịta meghere nye dọmi ha ndị ole ezu anụ okenyere nke n'ọrụ anụ wàhálà okenye wẹ́rẹ́ rẹ̀ mẹ́jọ kùtà bẹ́ẹ̀ anú na náà kù rẹ́jọ kùtà náà ṣe mẹ́kẹ̀ tọ̀dà rẹ̀ ní sáwọn onígbẹ̀dì ìwé mi òyìnbó ìjà akọ ayé na wọ́n ahụ western wọ́n ti aka ebe na ha

eh wọ́n mọ̀ ọ́nà ọjọ́ àbúlẹ̀ yìí ara <laughs> ní gbẹ́rẹ́ ẹ̀hún náà fèsì sáwọn ń tẹ́kẹ̀ẹ́ nílùú àṣọ bàbá sáyà bọ̀ àánú dò máa ní ọmọdé ká ní sẹ́yìn máa ní kọ̀rọ̀ mi nílẹ̀ ẹ̀dá dị ọ̀nà dò dẹ̀ wọ́ta e, e, dò kó bí èrí alẹ́ dò wẹ́ kó bí àìdíẹ̀lì nínú promote from idealism to what realism. Well, hakọ̀ ahụ reality náà amurka káà ní ẹ̀ka kúnìláhù yáhàdì lè hak káà ní ẹ̀kọ́ mọ́rí ọmọ ní ọgbọ̀lá tí ó gbogbo ọmọ ní ìrẹ́ àbílẹ̀ ìrẹ́ àgbàmọ̀ ni yáhàdì ilẹ̀ hak àwọn kẹ́rì sọ́mọ́ àṣẹ́lẹ̀ àbàdẹ tó náà ń nílẹ̀ ìrẹ́ àhakù ọmọ ọ̀rọ̀ tóra àníyàn tábà kàásáàsá àmọ́ ńlá yahìdì ilẹ̀ ayé yọ̀gbà àìsàn ẹ̀kẹ́ kó ní ṣe lè rẹ̀ ẹ̀rẹ̀ ṣe lè rẹ̀ tó ọlọ́nyẹ̀ rẹ̀ ṣe rọ̀bà ẹ̀rẹ̀ rẹ̀ ṣe rẹ̀ àbí ọgbẹ́ni ṣe rọ̀ ọ̀nyẹ̀ àjẹ́ni anáfọ́ àti dọ́ọ̀dọ́ ọ̀yẹ̀ àjẹ́ni فما لكم كيف تحكمون فما لكم فما أمريكا فما لكم أقوابه فما نعرف أن نهدا كيف تحكمون من بنا مكاريسا نان يلي ينون أن نان يلي الإسلام الإسلام أما من ذلك الإسلام ومن نان ثم يقول هذا من هنن bẹ́ẹ̀ kúmọ̀ ẹni bẹ́ẹ̀ wòlí jẹ́gẹ́ bí dá mẹ́ẹ̀. ara rẹ̀ omorika wà máa yẹ tẹ́bí àtàwọn ohun ẹ̀rọ ọ̀gbọ́n náà. ẹni tó rọ̀ wẹ̀ náà fáfá ẹni tó yìí mèrò ká abẹ́ àwọn. tí ń tọrọ wẹ̀ náà fáfá mèrò ká. ọjọ́ náà ilé ọmọ mi wọ́n lè kó bíbí ìdọ́ka hẹ́n. sọ́dọ̀ ọ̀hún náà ìdíje ìwé náà ẹ̀ mẹ́rin mèrò kìdíje ìwé náà ẹ̀ máa rọ ọ̀nà rẹ̀ lánàá. afọ mmanu afọ ntoma ẹsẹ da ẹtọ ọkùnrin ọlẹ yà sẹ kó àwọn akọ ayé nne èyíká ẹtọ ọhúnra dọsẹ ẹtọ àfẹlẹ wàmà yẹ tọbi àkùsọrọhún ìlà zọnà ọlọrọ nnọọma nìyí mìdájàn ọlọrọ nnọọma nìyí perpetual moral decadence eh? perpetual naivety and backwardness ọlọrọ nnọọma nìyà ẹni sẹ yà ẹni sẹ yà ẹ̀ẹ́dì zọ́ọ̀nì ní èrè kan àbúrẹ́ ẹ̀mọ̀ ìjẹ́rẹ́ kan wọ́n ló jẹ́ ẹ̀rọ mẹ́rin ìkọ̀yà lé èrè kan mẹ́rin ìkọ̀yà ni. bẹ́ẹ̀ mo ní kíkọ́ ìnà zọ́ọ̀nà làwọ́gùn ní ìnà lọ́ha kìṣẹ́ ìhà ìnà zọ́ọ̀nà làwọ́gùn ní ìnà lọ́ha kìṣẹ́ ìhà òmùrìkà fọ́tò kìkọ́ ara ìṣẹ́ náà ní lé èrè kan ọ̀dúnrẹ́ kọ́ ẹ̀mẹ̀ ẹ̀ẹ́nì mẹ́ ọmọ ti dọ̀ agwagwo yare kare in islam agwagwo jere kenan ila da muhimman jere taforo ila mai yawa yin example ẹ̀hún ọ̀rọ̀ àti na náà bí màá ọ̀làdó sálà wọ́n kọ́ ọmọ ọ̀là sálà kó níbi ọmọ ìwé akara ndị wà á yàn lọ́la kó inú islam wà kó yàn lọ́la o wà á gbẹ́mẹ̀ ìdọ̀tí wà á jẹrẹ kan ẹ rọ̀ lọ́wọ́ jẹrẹ kan wọ́n jẹrẹ kan kọ́ wà á lọ́la jẹ mi àmọ́ wọ́n wà jẹrẹ kan wà á jẹrẹ kan kíkọ́ yìí wọ́n èdè mi so inú zọ́nà láyé gùn mi láyé gùn mi ní ọlọ́ kẹsẹ́ yà á ní islam ọ̀nà yà ọmọ ìtumí àdìsọ náà ní kíkọ́ yìí dáa má yà ibùkún ilà má láyà rí ibùkún. hún sẹ́nà ẹ̀ hàjẹ́rẹ́ ká náà hún sẹ́nà ẹ̀ hàjẹ́rẹ́ ká ẹ̀mí ní ẹ̀yìn hadith bẹ́ẹ̀ ẹ̀yìn òṣòlù fik ẹ̀yìn hadith lọ́nà kẹta ọmọ àjà ọ̀rọ̀ àjẹsà

bọ́mọlẹ̀ ká bọ́mọlẹ̀ èèyàn ní ẹ̀yìn sọ́nà modern hot ẹni ẹni mẹ́ta ẹ̀yà ẹ̀ṣẹ́ náà gbèrè kẹ́ ẹ̀ṣẹ́ ẹni wọn náà sọ náà èlè òka wẹ́rẹ́ ká bọ́ńkọ́tọ̀ náà kọ́ ẹ̀ṣẹ́ náà sọ ولكن تصديق الذي بين يديه وتوصيل الكتاب لا ريب فيه من رب العالمين أمريكا قرآن من وما كان everything as possible as possible قرآن من أن يفترى قد أولي أنا بعد ده أصبر يمكن مريع أولي àwọn ènìyàn sọ̀rọ̀ dáwọ́ ní ndómi láì dáì kí n gbé mo ní ọkùnrin rẹ̀ wẹ́rẹ́ kò wẹ́rẹ́ mi náà rẹ̀ dùn wẹ́rí wẹ́rí systematic semantic orderliness and what organization of quran na ọba rẹ̀ one by one ọ̀kárẹ̀ náà dọ̀rọ̀ ìdílé ìdáni rẹ̀ ọ̀kárẹ̀ náà dá àtọ́jú ẹni rẹ̀ ọ̀n tí mo possible àgọ́ àwọn àṣà àṣọ quran dọ̀rọ̀ yẹ ti rí ẹ̀ hàn náà ó ní أوتي هذا ولكن تصديق الذي بين يديه قرآن وانا أقوى إذا أعبت أنا كده إلى أنا كده فينجا فين إلى أنا من يجب أنا بوني ليه وترسيل الكتاب درا مهاي ين حتى قرآن أنا مهاي يوي كان جاي تورا الزبور جي كيانوا لا ريب فيه أين جركان القرآن من صم من رب العالمين إذا مرياه لهم أبوا اللهم اجعلنا من أهل القرآن أمرهم يعني عندي قرآن أصل قرآن فاي أبي أتاين القرآن من هون أمي واجعلنا ممن يعمل بمحكماتك ويتلوه حق تلاوته من أدام يا فني يسوع أننا قوين باباه قوين بابسي شرك الخوف شرك الخوف إيه؟ شرك الخوف شرك الخوف هذا الشرك ومهي أنا أتوزعون سوي إسلام أولي أنا أتوزعون إسلام ọka wọ́n kaba ẹ̀ sáà gbèsè sáwọn agbẹ́wò ntúmù ní ọ̀tọ̀dọ̀ ọ̀mọ̀dúwà ni aláhùnmá iná olùkẹ́ mi náà lìjọ́bùn wọ̀lbọ́kù omori máa fà orí kéde hùn ní ìjọ́bùn ayé pọ̀pọ̀pọ̀ wọ̀lbọ́kù àtàyífà ayé na ọ̀rọ̀ ayífà náà na wọ̀ yẹn ọ̀nà bụ ayífà na náà ọ na-anwa ezere na enwere ihe ọtụtụ ọ nọghịzi ihe arụ ọ na-anwa ịsa ihe ihe na enwere ihe ọtụtụ ọ wọzọ tọrọ ịdọ nọ ka akụkọ mmadụ nọ sọ agụ ịta ume nrapọ ọrụ etu ọ rịda sọ ọnwụ ịra na ewu na kọrọ na anwa anyị ntụ na na na kpọpụ ọ ina duwa ni mẹni atahia mi ẹja ìkẹlẹ lọnà ẹkọ atahia tòlélá sọkìyà tòlélá sọyìnbá tòsálàwà tòlé àbẹsẹ mẹyìn kẹka mẹyìn anya sọkìyà ọdọmọdé ni asọlẹ ha tòlélá. naam ọ ina duwa ni mẹ ẹwà wọ hisnu muslim hisnu. ẹ̀hà gbóríṣirí kù na kàbà yín náà ẹ̀rẹ́ǹdà àtọ́yìn àná ẹ̀yàrá ahụ. náà ẹ̀fọ́ kátà àrà àhìbí ahẹ́rẹ́ náà bẹ̀rẹ̀ ànìkà àdá náà ẹ̀rẹ́ bàbá ọtún yìí alhamdulilah sọmẹ anyẹ́dùn náà rọ̀kọ̀ bìkọ́ ńwé rà náà rọ̀ká ọ̀rọ̀ àyín fámìlì kó anyẹ́dùn rà sọ Where are like I'm Sunnah. Don't hate Muslim. I'm very serious. Then where? Don't hold to talk. Matter to don't to talk. Forget about mockery. No, no, you know It's always very good. Go near me and what's But when na going to after no time, why better talk ga-ejikọ ahịa ọchịchọ ọnụ ọkwara na ya ọ mmasịrị nyiwe akwa mee ọchịchọ bụ sunna na ya atọ n'anya ọchọtọ and masịrị na ọ dị elu ọchọtọ masịrị na ọ dị elu zai cleanness inna allah ta'ala tayyib la yaqbalu illa tayyiban o zeba annarabatu min al-iman accepted ọchịchọ bụ sunna sunni kuwa ti bẹ́ẹ̀ lè أن توصل سلم كان لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وجوه وفي رواية للبخاري عند كل الصلاة هذا هو كان ثم كتب لمن مؤمن يعني كايا كان أنا هذا ما ولا فوري أتوسطون إن رواية سامي ما بابا يكا أنا ما كسر لا أتوسطون دم تمر ما بابي أنا أقرأ نعم أه كنا أعرف هذا

anyago no to muni na anyago ni kala ni anda kini ku e eh, le le yang ajeni ko ada po de ga ni na ba mu ni kan man ma he ka o mai le dia ni ga o ko man ni ku mu ni ka ho bi le bi ni na ba no me ka o o ka ma ka ho no ka o <laughs> ka anyago e am ogugu man para ho ko ranyere anyere ba ne le

to ana to agora da ke alhawfu khawfan idan nan mun wani ijabaru e khawf al ibada eh an nan wani e ta eh an wani nan mun mutum ne e ta ne neutral na nan nan wani ta an wani ane lezi ka onye sọsa n'ụwa anyị sọsa dọkta ohun islam ọka shirkul hau anwere na tụrụ ahụn islam ọnụ huwal itikọd ọnọrọ kọwanye ọtụ naị dị anna ka pàtàkìtara ligbadil auliya al'amuwat anyị ini waliya na naik erezi ọdaka ntumulin wata awul gọ ibin abin na naika ẹyin ne honon amma ịzụra ene ịza ọgbọnọ ọyọ smart anụ tatarrufan ka anyị sin nye ngwara ịnị ha wa dararan alka anyị ẹn kata nínú nkutu ìsọnà nù aka nà onye nyisa nyukwu nkwetọ ya n'otu alka na eya kutu ama ẹwọ ịzọ dọmanụ nsaka ọkakara eke wa onye ara ya dàkụ akara ẹnu anyị sin nye ngwara ẹwụ da ẹwọ hore dọpọ ya abukele sunan ẹ kàbọ ẹkọ náà kàtìrì ṣe òtì jáde ilé tó dìbí aṣọ ọhún náà tọ ṣé òtì jáde ṣẹṣẹ ọhún náà dá ọdún wọn ni tó dìbí lọ́sẹ̀ tó dìbí ọhún náà ààkàrẹ dáàkárí dẹni tó olúgbẹ́ náà sàtàwà dáàkàkàrẹ ọ̀sà tí ó dìbí ọhún náà kaami ní iṣẹ́ ọlọ́run nìkan náà bẹ̀rẹ̀ kọ́ wà akwọ ọ̀hún ọlọ́run ní káyé ọ̀hún jẹ́ ní kíwá ní ìfádà tó làmàdíyà page fifty ẹni lọ sí wọn ní níbi náà rẹ iye rí ìdáná na o ìwé iye rí náà ọkà yìí ó jẹ́ ní náà ọkà sábà sábà ó jẹ́ ní náà yàrá tẹ́tẹ́ anakunu mùsùlùmí náà wọ́n ikiti ihe ọ̀nà ọ̀mà inú ọ̀nà náà rẹ̀ tẹ̀lé ọ̀nà ẹnu ọ̀nà ẹ̀hún tẹ̀lé ẹ̀mí ọkùwàláhì máa ṣẹ̀mí iná rọ̀ọ̀yẹ̀tẹ̀ islam wàláhì yẹ́ àkùjàgbó islam bọ́mà nìkan ọkìtọ́ tó jẹ́ nìkan nínú wàláhì léèwé kì islam ẹ̀nà mi wàláhì ní àkùjàgbó islam níkàkà ṣé òtìjọ́ ni yẹ́ ahúta dèmúta ni ka yata nwa ka ya wọ́n hẹ́n bàbá tó rẹ̀ ẹ́ mà ẹ̀kọ́ nyọ́nyà ṣé ní ẹ̀rọ ni hàn. ilé àwọn tó ra ilé tó àwọn ìka òkúlé rárá hàn mà dá nọ. ilé tó then oní tìjáni káyì àmì ok kọ́là gbé ìmọ̀lídìí ókè nébàn lórí ìlú iṣẹ́ ìhù níyàfẹ́ onírẹ̀yìn ti léhùn lọ́kà èyí níyàfíkà ọ̀nà ìtẹ̀ríkẹ́ tìjáni àwọn ẹ̀yẹ kékeré àná kó hundred rẹ̀ ara àkówá rẹ̀ lọ́kà hìn inú hundred ọ̀nà àrẹ́kù àmì orílẹ̀-èdè máa rẹ̀ wà dáàkó ten inú kékeré náà dáàkó ten rẹ̀ dọ́kìnrin tẹ́ ní ewu kékeré hàn àmọ́ ìyá wọn náà kọ́ ìnáyí ní ewu kékeré hàn then allah put the best for this best best for they stand position of what best out of the best out of the best of the best àbá àwọn dọ́kà yìí wíwẹ̀ náà ń nọ́nù anakú ìtìjọ́ ní ewu kékeré hàn ọ̀nà ní àṣà ọ̀nà ọba náà ká omi sẹ́wọ̀n náà tún jẹ̀rí kan náà ẹ̀wọ̀n náà ọ̀dẹ́ àhẹ́ni káàbìrì ni. sábà ìbìkí rẹ̀ ọ̀nà àwọn ẹ̀ náà <laughs> ama ni kwete bwana ndo na mimi ndo kama nika ndo ndo mtashauri niwe na naya ewa ni kala kai ah komi aman ya una kala ezo ya ebe da hi kabuli eh ni blame ya de ki yen kabuli no ana mkasa zo la heken no agwa wa ya kare de ka oyi awori oyi asuuse

anyị nke kụra mere termon ọ na ahụ ụlọ dọrị termizi yi anyị nke kụra mere nias abịa abụọ anyị nke kụra mere albania ọ na ahụ ụlọ dọrị albani yi abịa abụọ ekwụrọ ya abụọ ekwe kwụrụ na ike ahmadu tibia nọ n'ụwọta abul abbas lanatullah alayhi ọ na-eyi akali ọ na ọka ịkọ n'ike ahụrụ ndị dọtụrụ na ya ka e ahụ tìjà ẹlẹ́nìkẹ́ ní àzọkọ̀ ẹ̀kọ́ kókọ́rọ́ náà máa ní ẹ̀rẹ́ ẹ̀rẹ́ káàkiri bí dọ̀tọ̀ ibi yà ní dọ̀tọ̀ tó náà yà tó dáa máa kàrẹ́ náà dáa dọ̀mì káàkiri wọ́n yọ fún láì nẹ́ni wọ́n há ya eighty kọ́ọ̀dù mùsùlùkìn yẹ ká àkéèdè mùsùlùkìn ọ̀hẹ́bà ikú ẹ̀kọ́ yín ànánu ọ̀nà yàrá ànánu dọ́ọ̀ka àyín fún àdọ́nu dọ́ọ̀nà ní kárí yẹn ma di èmi àkójọ yẹn máa kéṣẹ́ ọ̀nà ẹ̀ àtọ̀ ọ̀rọ̀ rí dọ̀nà nígbà akéde mi sì kì ní dààmú ni sí dààmú sí ọmọ tọ́ni ẹ̀ dáka ọ̀rọ̀ sí ẹ̀ ń ọ̀rọ̀ ń alladhi hadara minhu alquran ọnụ quran hoje ido koyono ka na nyiwa pido no bi qawlihi ir ilayka onu muwe ka kisai alaysa abda na ra hori hanin ora hon omuri oho wa yuhawifunaka billadina min duni da banyi sana na sana kwa wayuhawifunaka dala ni kwa zile jio ma min duni ale mo muri omuri aho ele tere ni anje ku no muri ah imam al-busairi in al-burda o kero ijeni do ko ira من الدروع والأنآل من الأتل أكا وقاية الله ويجري مولي نمولي سيرا أغنى عن مدعفة ọ̀rá àyúgbáyú ní apatúgbè <laughs> àrúgbò ẹ̀rọ ọba àyúgbáyú náà bísánà ìka orí proof bullet proof waterproof overproof àṣírí proof àrìjẹnu kú anámihàn ni enyusẹnyusẹ ìrèrè yìí ọkàn wọn yóò múlò lè oríṣi inú múlò ìṣẹlẹ ọgá ohun náàbọ anjí ìṣẹlẹ ọgá ohun lómúlò lómúlò náà kàn kàn kàn náà hù fẹkọ ìyáwọn wọ ìhàwọ fún náà ká bẹlẹbí náà mi dóni lóòrè kàtó tó sàkírí wà wọn ọwọ bí wọn mú mi tọ ayọ rẹ wà bá wọn suratu zumar wọ́n ní ìdíkà eré ni. ọmọ yìí ká. أمرك أليس الله بكاف عبدا أليس الله بكاف عبدا ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد ومن الله فما له من مدل عليك الله بعزيز ذو انتقام ولئن سألتهم من خلق السماوات والأرض ليكونون الله قل أفرأيتم ما تدعون من دون الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بدر إن أرادني الله بدر هل هن ممسكات دري أو أرادني برحمة هل هن ممسكات رحمتي قل حسبي الله قل حسبي الله عليه توكل المتوكلون عليه يتوكل المتوكلون يا من شاهد كنيرة umurika <coughs> alaysa allahu bikafin abda umurika bwana ọba na hwalan ọnụ ọhụụ n'uche ịza ọnụ ọhụụ n'uche ife ọnụ ọhụụ n'uzu ebe arị dụwa shaa ahụ nisa na-akụ ahapụ ẹkọ mori ọmọ nìbùsí ẹnwúrẹ nù di bi sáàsà rẹ ní aláìsàláhù abẹ́rẹ́ kọ́sọ̀ ni a àánú sáà hamza tu istifam abẹ́rẹ́ wọ hamza of interrogation hamza native sílẹ̀ ọmọdéke aláìsàláhù bẹ́ akamin hakimin abẹ́rẹ́ wọ ọmọdé ọkọ aláìsàláhù alayhi sallahu ana nkumuri yao maanaya dokiso nono bimaana ono asuduka iza iza iza iza so muri yao nono oye ko ana ka example umuri ka alayhi sallahu bi ahkam al hakimin direct translation is what ana nke umuri homo obi obi omokare ya bomokare ni ko bimaana bi ana iza ho ana harfu jar ekobi وقال حرف الجار كما قام هذا ده أنا ناهي باع التوكيد والتحقيق باع أنا في سوكا تايري أنا في كريه ديدا بما أليس الله بأحكم الحكيمين حقيقة صراحة الله هو أحكم الحاكمين معنى إن ذا إذا عمره أنا به ومكاري أبا مكاري أليس الله بكاف عبده ọ̀yí kanáà kò ó mórí gbọ́mórí ọ̀wọ̀ náà ọ̀họ́rí hàn nínú ẹ̀ẹ́n hakikatan sarahatan allahu káàfin abda ọ̀yẹ̀ ìsúnmọ́ kan ìzẹ̀ ìzẹ̀ ìzà ó mórí ọ̀họ́rí hàn ní wọ́n kọ̀wé fún aka bìlẹ̀dínà mi dóni abdada dẹ́bi àṣẹ́dà tirẹ̀ wà wọn náà kéèyàn mórí yìí ومن يضلل الله فما له من هاد ومن يضلل الله فما له من هاد أغطونا إكاه ومن يرى سائل كوني دوم وما له من هاد أين زي ورجزي أنا من دعيه يرلك إيريه أنا دوكا Lọ́kì ọ̀nà ìyàkúkú ìwà náà yìí mọ́ ń gé. Ìyàwó náà yìí mọ́ ń gé. Lọ́la ìlà ìlàlá. ewe dọka ewe ere ekinyere ya nụ ọ na ewe festiv ike mere epi stiv ọdọ epi stool epi what stool ee stool ee epi stool ẹ náà wọn nàrẹ awọ ọmọ ìkàmọtọ náà máa rẹ wọn lọ náà fáyìn tó ìka tó wí ẹyin sọ èrè dèrè wàmà yín yáhà nílá ahùfàmà láhùn mi mọdẹlì ọlọmọ yàrá rẹ bá ìtọ ìka gáyìí. mọ́rọ̀ dèdè wàláì ẹ̀ kò ṣége ọ̀bá láhùn mi ẹ̀yìn tẹ́ ń tọ́ náà abẹ́ ọ̀rọ̀ wà káka ẹ̀yà ṣàdáwà sáà ọkọ̀ sọ́la dúró dé yìí máa abẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ń wóde wà ẹ̀ka ẹ̀ẹ́nẹ́nìka ẹ̀ náà kena anya ọhụrụ wada dujo ni dondonya kidatu sahihan ko da bu hunu wadan da da ka ka ono si gozo na guko oni fo katem ono si ga aguka on the ono si ga aguko islam ono si ga ama ono si

Wa kúrẹ́ kí àwọn arìnrìn sálọ́rí ń jẹ́ náà rẹ̀ kìí ṣe dákí wàláhì ní táwọn ọ̀nà mi ẹ̀yìn àti ten thousand naira jẹ́ ìsìn kìí ṣe dákí ọ̀rọ̀ ha náà mẹ́ àbí mẹ́rin ìgbẹ́ ní màná ten thousand five thousand. omori kàyè wàláhì àhàfún náà láwùmátà láàyè ni mi ma

fama lahu min mudil enyi se e kunyi ke nyawa e kanyi kunya tinje ni wulo le dumur je ka ka so alaysa allah bi azizin zun tiqam ananka ọmọ nyukata ọmọ nyukata ẹ̀ka ọmọ nyukata náà hòpónú

and vehement in his vengeance. Eh? Because Allah is what? Stern and vehement in his vengeance. Eh? We take vengeance. mọ̀lùkẹ́ pàtàkì tààrà àdáwọ̀ dáṣe rẹ̀ bá aláìsà aláhọ́ dé àdáwọ̀ bá anasíníkà ha bá àtàkík wàtàkík ọmọlùkẹ́ ìzẹ̀ ìzẹ̀ ìzẹ̀ ọnụ òmóhì anọ̀bí akatatansan akatatansan nana ìka òhùpùnú ahùpùnú ọ̀nà ọbẹ̀ wà láyà ọ̀bù ókò bá abẹ́ ẹ̀rọ òmóhì ẹ̀kú yẹ wọn ká ní sáà bọ́ bàbá rẹ̀ mánu òmóhì òhì ẹ̀wọ̀n ní ti consequence. wàlà ìrìnsà àìsàn mọ̀n sẹ́kúnlò lẹ́ẹ̀kúnlò nínú lọ́wọ́ láà lọ́mọdé àwọn tẹ̀yẹ kú nǹkan ọ̀nà òye kú ka anáyẹ̀mọ́ náà kà kó mórí yẹn. kò afárá ẹ̀yìn tó máa tẹ̀dọ̀ òun náà mi dùn nílá káyà nẹ́hìn ní àbábùn ká bọ́ọ̀sì ní àlẹ́ káyà nẹ́hìn wẹ́dà kẹsì náà ká ó kọ́rọ́ níwọ̀n àwọn ọ̀ká ayà wọn ọ̀ká kìsọ́rì máa tẹ̀dọ̀ òun náà mi dùn nílá àbílẹ̀ onye ga-ana nalahian abịa bụ wallahi in arọ daniel nwa ahụ bebere omori ọka ka anyị nkata na akuti ha ihu nna ka asịsa atụdoro enne enyu kata ikwo nkata n'orukọ ede azotu onye arọ daniel arọ daniel ma rahma omori wee si ka anyị rahama n'efi isi ya agbụghọ na ozi ya agbụghọ na ya hmm. dị ya azụ idosete sawiyan ala sirọti مستقيم دي أمضاء نمشي سويا على صراط مستقيم دي يغضى أقول لهم أنت هل هن ممسكات رحمته kààrẹ̀ ka bẹ́ẹ̀ iṣẹ́ ni bẹ́ẹ̀ bá na nyuka tán ananyẹ wiki kó di ráàmù mórí hàn náà buhari aláàdọ́ sọ sára. قل حسبي الله كهذا نكون اليوه يا بابا بارك حسبنا الله ونعم الوكيل كاكم اليوه عليه يتوكل المتواكلون أقول لك عليه يتوكل الناس أبابا عليه يتوكل المتوكلون أبنا أشاهد ترسا إيه أبنا لك أشاهد ترسا ده يا مرين ọmọnìyàn náà ní iṣẹ́ àìtúrà mi àbíjọ́nà náà lájẹ́ tó ẹ̀rẹ́ rẹ̀ lórí nǹkó ọ̀nàjẹ́ tó ẹ̀bà ṣe lọ́kọ̀ àrùnọ́pà náà ìjọba àtúntúrẹ́ egbòrò aláhi pẹ́ ẹ̀ ránirikẹ̀ káṣe kọ́kàntì ìtọ́nà pé lọ́kọ̀ ní àrùnọ́pà ìjọ àwọn ní tí ó mọ́tò tó tẹ́tùrú ṣéwìn náà gbé èyí ti ṣéwìn nínú náà lẹ́yìn ti ṣe fún ilé ìṣọ́ ndé ilé bíbí ìṣọ́ ọ̀nà àrídìyàn ṣe fún ìyá kò ìṣọ́ ní bẹ́ẹ̀dẹ̀ mẹ́ẹ̀dẹ̀ dọ̀ aláìhì yàtọ̀wọ́kálù mútawákìlù ọmọríyì àbá ṣẹ́ẹ̀túrán so ìṣẹ́ náà ṣẹ́ẹ̀túrì sáà ọmọríyì ní ṣẹ́ẹ̀túrán àbíṣẹ́ náà mẹ́rin ṣẹ́ẹ̀túrì kò wọ́n èyí نعم آه يتني أك أما الخوف أك أولي أنوهي من الحيوان المفترس dúró ìyẹn wọn ìtúpa náà ìkọjú ń rí ọ̀gá àbáwọ̀ ọgbẹ́yà náà lò ní rí ọ̀dùnmí ẹ̀wẹ́ ọ̀dùnmí làáìláha ilẹ̀ làá ọ̀rẹ́ ìkó ewe yene uduje kere na ran ande ko onu wa ko be we mm. na ko na je ka kai ka so nya onu ra mani yangu so penen wa zalim al hayy atona e ko we ne yara e we ne tu we ne tu na na islam non ka akụnye nka ka mma ewa iji awa so ha wera abịa ahụ so da aka ahụ egwu ihe ama dị here ọjọọ ụwọ enwebere nenu ọka faja is ọnọ enyo meka eh kote muri awo si problem wen wale isa bi shirk ese ne bi shirk ana shirk kọlu ka yi ọzọ ihe za ko da aka kọkọ akara ya na anyị sa mẹwụ da ụlọ aka anyị sa mẹwụ ya akuma ya kari amizana nani anyisa nyangweo awo na ikọlu nọ kuma ihu nọ ni mẹ agbawo ni tana o shirku hakimi ya abe awọ shirku ayi mẹ ini rẹ ijọba ini ọda ọ imẹ wọ́n wọ lẹ́dí ọ̀nà bí ọ̀dọ́ náà kàkà yàtòrò kọ̀wà ní dọ̀ọ̀nà dọ̀ọ̀ yàtò dáa ráìtọ́ dáa dáa mi constitution. dọk ọzọ ma anime ama anime ọzọ ma anime ama anime etekwuru ọma anime na an ekwuru na ewe nọtụ almukhalifa lil islam anaghị kaka iso ni ọrụ aji ọka anaghị kaka abọdọ na ni ma ọrụ aji islam nye wayo jizu ha dị aka kọjaa irbe ẹni mẹrọ ma wọ awụyarọ adamu solahiyeti hukmal islam

ama wazalika onere ma to n'islam, islam kubro even ama ijawa to hun islam wa bi iza taqadaha al mahkum ona si mo kare to ile no je jono to wọrọ dị wa radi bi hadani ne ki on na ebe a na ka yes ana mẹwọ amen mẹn ọ̀nà ẹ̀kẹ́ islam ọmọ ọ̀sẹ̀ wọn ọ̀rẹ́ wọ́rọ́ di àbí àdá ẹ̀rọ yìí lẹ́tọ̀ ọ̀nà ẹ̀ inú mọ̀ ọ̀nà ọmọ alẹ̀ sẹ́dá ọ̀ wọ́n islam ìlànà èyí ni kọ́ àgbàwọ̀ hakimiya ọ̀rẹ́ ìlú hakimiya na ọ̀nà rẹ̀ zẹ̀ ọ̀ ọ̀yẹ̀ kọ́ wọ́n ní skills of ìdọ̀rúurí. ere give excuse to some extent yedanye men wa understand mark and hakmiya is something where any no doubt about it even kawri jana kwa na ino maani hakimi eko oku ya sonu jesileyin eku is sunday ọ̀nà ìrẹ́kùnrin kọ́ra ni as i it's not coincidental anafanya ukao ukawaje kuizo ndikene kaso twazana ulikolon sunday ekwena uzisi hekoe obin dafu otoyolan ya yatu sunday now then you say na uri sa saki di sunday then you excuse zoni hakimi awon re wen ora awon hakimi ene izo mbele ku yen kuri ba ko wetu weyi izo na hebi ẹ̀kẹ́ yìí dìgbà wẹ́ẹ̀rì òdìgbà ní ìtẹ́kù ọ̀nà tó mo rí pẹ̀lú ìtìkú mẹ́ bá rẹ̀